gbogbo ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá bá ń gbọ́ yìí o ẹ àjọ fojú ayọ̀ wò. ṣọ́ọ̀ tá a ti ṣe ọdún ọgọ́ta yìí a ti máa lọ bí sixteen or seventeen edition ọgọ́ta jẹ́ irúmọlẹ̀ nígbà tí ogun tápà wọ ìlú yìí nígbà tí ogun tápà wọ ìlú yìí ọgọ́ta ló ṣẹ́ẹ̀dì àwọn ọmọ arigidi ibi odò yẹn lọ sáńtì tí ogun tápà fi lọ tí ò wá mọ history bí Fúlàní ṣe da gbogbo da gbogbo àwọn Ìlọrin bẹ́ẹ̀ làwọn tápà ọwọ́ ìlú ìtàn wá attack ẹ̀ nígbà yẹn and especially most of the Àkókò city but àwọn Àkókò revolt wọ́n gba ìlú wọn kàn jẹ́ kí tápà ìlú wọn so ọ̀pọ̀ tá wà lára irú wọn lè tó jagun fún Àrìgìdì nígbà yẹn ní ayé àtijọ́ tí ẹ̀yàn bá lọ sí oko tó bá ti gbé ọmọ ẹ̀ tó bá ti pèsè ìjọ kọta tó bá ti fi èdè wa bá sọ pé òun lọ sóko ọmọ ẹ rèé bá mi sọ o kò bá lo five hours tó bá máa fi padà dé ọmọ tó gbé síbẹ̀ tí ò kó oṣù fún ọkọta á wẹ̀ ẹ́ á kó oṣù fún á múra fún nígbà tí obìnrin yẹn bá máa wá gbé ọmọ yẹn a rí pé ọmọ yẹn ti yàtọ̀ sí bó ṣe gbé kalẹ̀ síbẹ̀ bí àwọn ìyá wa ṣe máa ń ṣe láyé àtijọ́ nìyẹn kò dẹ̀ sígbà tí omi máa ń gbẹ́gbẹ́ ní ayé àtijọ́ bí owó bí owó ṣe wọ́n lù tó wọ́n bá fẹ́ bọ́ màálù náà máa fi bọ́ ó ní bí àwọn bàbá wa ṣe máa ń pè àfi bíbà yìí kò jẹ́ ríran wọ́n á blọ́kì mi. wọ́n á dẹ̀ bá màálù yẹn sọ̀rọ̀ màálù yẹn á fi ẹsẹ̀ mi dé bí ojúbọ yẹn á wá gbé ọmọ ẹ̀ síbi òkúta yẹn tọ́lọ́ wa pa tán tọ́lọ́ máa ṣẹlẹ̀ nígbà yẹn tọ́lọ́ wa pa tán tí wọ́n bá tètè kó mẹ́yẹn òdòdó máa pa wọ́n délé tí ọkọ bá nípọ̀ bẹ́ẹ̀ wọ́n bá ń wọ ọmọ kì í ṣe ọmọ bàjẹ́ sí o torí àwọn ẹlẹ́sìn àná ẹlọ́bìnrin ọmọ náà ó rìn ṣàpàdé bá má irọ́ gbogbo àwọn tó jẹ́ púpọ̀ mọ́ àwọn tó jẹ́ great people ní ilẹ̀ Yorùbá Fálànà Fáwẹ̀mí Fáṣẹ̀hùn àwọn èèyàn tẹ́ pé great people orúkọ Ifá àbí orúkọ òrìṣà fi dá wọn. nínú Wọlé Ṣóyínká oṣó yí mi ká oṣó yí mi ká òun ni púpọ̀ ọ̀nù wọn orúkọ orúkọ òrìṣà náà fi náà dáhùn wọ́n sì àwọn ẹlẹ́sàá yẹn lọ́tọ̀ọ̀rọ̀ lọ́wọ́ igi lọ́tọ̀ọ̀rọ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ tí o lè bá England sọ̀rọ̀ ẹ̀ ibi tó bá wù nǹkan ti tọrọ nǹkan ọmọ wọn dẹ̀ máa jẹ́ ìràwọ̀ àwọn ìbáyé tí o lè bá Europe sọ̀rọ̀ ẹ̀ ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣèṣì ní Nàìjíríà kan ṣe ń ṣe ní Europe àbí wọ́n ṣe ṣe lamẹ́ríkà àwọn ọlọ́jà ní tẹkinọ́lọ́jì tó fi ń kọ́ńtró gbogbo àgbáyé wọn gbé ẹ̀sìn sórí bẹ́ẹ̀ ṣe gbé sórí wọ́n ní tí ẹ̀yàn bá ti gbé ẹ̀sìn sórí jù ó máa ń dẹni ẹ̀sìn ni lẹ́yìn ò bá ṣe ẹ̀sìn níwọ̀nba ó máa ń dẹni ẹ̀sìn ni ẹgbẹ́ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ àfìtì ọlọ́run ṣáájú muslim gbàdúrà christian gbàdúrà àìsàn àbáláyé gbàdúrà a balance ẹ̀ nìyẹn ìyẹn ló ṣòpé we are moderate in religion ṣùgbọ́n tó bá ti di pé mi ò fẹ́ gbá wọn lẹ́yìn ọ̀lẹ́ alákatakí tí ò ṣì ni ẹgbẹ́ bá dẹ̀ ti jẹ́ alákatakí tí ẹ̀sìn kò sì ti gbà gbé ṣùgbọ́n wọn tó bá mú ẹ̀sìn níwọ̀nba wà ní àlùbáríkà torí kò sí bó ṣe bá irú mọ̀lẹ́ sọ̀rọ̀ tó kò gbọ́dọ̀ bọ́ lọ́hùn sọ̀rọ̀ and different way ló lè fi bọ́ lọ́hùn sọ̀rọ̀ ẹ jẹ́ ń ká àdá kọ́ mi ní òyìnbó